يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا طيب، الله تبارك وتعالى في إمال بركة imudani onu shewa nabi muhammad sallallahu alaihi wasallama ya muji maile dunoji take on kilu la gbade ko ojo lei iwon ojo mudu si odu aki sura ma di sura ile ka kini suratul muzammil sura yake akola lugbo ene ki ko we to almuzammil gidai shi halika kanibi sallallahu alaihi wasallama shi kikuko bolama yolanwe ingono la sura bana lo mun gidamo kumado akini suratul mudaththir sura bana la idai qur'ani mado akini suratul mudaththir kubika kuje gidai abajo yi to oji sura ile unanyawa akoje ile akpo yi gida yi sure le ona yawa to uche shi annabi sallallahu alaihi wasallam on ojo do mimi yani ya ayyuhal muzammil sura ta kan malimi e, bo mayni al muzammil ide hodo annabi al mudaththir ide hodo annabi amma onan yiwa malimi lile muhammad al rahimahullah yatakadan aflazu akibadina yake akola lugbo alukumashi sunali palukuma adudu ngomali amudu yete kudu yake maashi yete ikuwa omo yeni alimuzammil eshe yoko ne ako alimudathbir eshe yoko ne ako ama yamda shudu anibi ere muhimu amet anibi udu edi hudu muzamil ide hudu anibi mudathbir ya ade hudu anibi yene abana lege ina bebo kumara kinihi muhammadu yasin muhammadu taha yene taha sudan de bingisheni yasin iya sudan de bingisheni yasin fai taha idoga ne ke alif lamim de alif lamim sudan de bini hemim iya sudan de bini ogala taha fai yasin ishodun shinga ne bini kolegi de ya duko kola nyiwa muhammad aljibali irtakada eh, kuma do akinihi aflazu akbadina to to dale ojo kuma birujubu wa imi allah tabaaraka wa ta'ala yeni ya ayyuhal muzammil wene ke wole yiwi sura gide abajo yi kami malimi mayenihi onki sura eketa onki sura eketa kuma do rogunga nabi sallallahu alaihi wasallam sura ya yurudu kallahu tabaraka wa ta'ala durogu shi suratul bakara suratul bakara o shi sura ya yurudu kallahu tabaraka wa ta'ala durogu a suratul fatiha o shi sura yurudu yurudu o bile sura keji gironu shi suratul mudassir sura keta kironu òun àti suratul muzammil to sura jirudu kallahu tabaraka wa ta'ala rubu suratul alaqa ishi fatiha suratul alaqa ikra bismi rabbikal ladhi khalaqa òun ti sura jirudu kallahu tabaraka wa ta'ala rubu bi kanibi sallallahu alaihi wasallama kon kuma jibrilu kuma ọlaka ama ọlaka kwe agologo okwute amole mgbe kuma adọ akinihi gharu hira omole nga nabi sallallahu alaihi wasallama nwa ọlanwuchi ni ga abalanwuchi ni ga takira alituni òun ya kẹrẹ bí ìbókòló yàun khadija òun ya káwà gini wọ́n kúkò bùn wọ́n lámá so ẹ̀tẹ̀ mọ̀dẹ́sìr dẹ̀ ẹ̀tẹ̀ muzamil kàágbọ́ ilẹ̀ tó ẹ̀wọ̀n yà sí tákùmà àdọ́ níbi sálàláwà alẹ́wọ̀sálàmà àdọ́ àti muzamil àbẹ̀ akẹ́wọ̀n sí táàmà àdí sóra gẹ́rẹ́ kí sóra tẹ̀lẹ̀ muzamil máyé nìyí tí ó dúkù mà dọ̀ odú sóra gẹ́rẹ́ kí muzamil ṣàtòdú kanibu sálàláwà alẹ́wọ̀sálàmà òbìkì gbọ́ọ̀lá kúgbọ́ ọjọ́ kimela ku jibril ju shojo ru jirdu kodo kodo itaki ratijiru abiratijiru tanya ola wi to ujo ola ole bi wi ko mo jo ado akini al muzammil wa al muzammil wa nibi ene ki wala ngi wi nu je mu pokili to sura gidei aya gidei hun pakushaka ayatuha aya ngabadia ishirini shaya ugude huni chenke achane sura igwaluka echane sura igwaluka kwaba kwane fatiha gugu akara bujimu tartibuha athalitha wa sab'un onchi sura ekio gomete wanyo meta engiduki fatiha wa do eun kalo ami male mi de ujimu chikakini sura gidai nuzilat ba'da alqalam on wasu bi kuma di nun wal qalam rawi ba takun wi wata nun wal qalam al kuma du rawi tak ma dun sura gidai ta ma du rawi wata en washi ukola mawdu mawduha ar-ra'isi en go buga ka ki sura kola ojin sura gidai en go buga ka ki alu lawjin shen gidilugbo ọ̀yàlá ọ̀pẹ́ gbogbo ọla níbi sallallahu alaihi wasallama gbà bàkwá ní kò ń pìmẹ̀lá kú jìbìrìlù kọ́lá ọ̀nà àkùnmà ṣàjú máwùlì ẹwọ̀n múnẹ̀ ọla wọ́n lé ọ̀la ọna gẹ́dẹ́ ṣe ọ̀nà àkìtúgbẹ̀kù máa gbà kùránì mmanya máa yá lò na agba tsọ òdu lè máa yọ lọ kàtó kìtúgbẹ̀kù náà Allah kuma ku duwa tun kam shi kolo aya yurduhu ya ayyuhal muzammil tabaraka wa ta'ala eni wa nabi sallallahu alaihi wa sallama ene ki folan we da shiji ya ayyuhal muzammil we ne ki olan we ma kini al muzammil ay e shara bojo shi ka kini al multafu bi thiyabihi ẹnẹkì ukpe wúyọ́ la kó gbódú má do àwọn làwọn ẹn kò má do àkíní alimudẹ́mi lẹ ọ̀tọ̀dá lẹ gbàdó kayo ayúgbó alimudẹ́sir àáyá kojí alimudẹ́sir máa yá àpẹrù kìdàgbàdé mudẹ́sir máa yí mudẹ́mi ìmá dáa lẹ ẹn kéjì ní ìjìmá kàyà tọ́nà láwùjọ aláìníwẹ̀ kẹ́ ọ lẹ́wé ukpo wé bọ́ lẹ má kó gbódú má do àwọn làwọn tolúmẹ̀lá ikú yìbìrì lálẹ́ sàlámù kìí pìlì bá níbi ọyẹ́lẹ́ tàbálẹ̀ ọkàtí akọ yẹ́wẹ́ gbọ̀kàtí yóò ẹ̀mí jùgbani ìwọ́n dàbí wọ́n gbóyún wọ́n bí pìlì yẹ́wẹ́ gbà yóò ẹ̀mí jùgbani ìwọ́n dàbí wọ́n gbóyún wọ́n bí pìlì yẹ́wẹ́ gbà yóò ẹ̀mí jùgbani tàbí ẹ̀tọ́ ikra bísí rọ́bì kalẹ́dẹ̀ kálá wọ́n kẹ́ gbà kọ́ àwùdó ọjọ́ ẹnẹ́kì aṣọ́nà kálákálí ìrìnsánà mẹ́lẹ̀ alákọ́ ikra wọ́rọ́ bukal akram alẹ́dẹ̀ alẹ́mọ̀bìlẹ̀ kálá tàbí máa yà anabi yɛ kaayi alijɛnɛ bi ne kɛ awɔ toro la toro a ma mɛ la ko gbɛlɛn mamu da ma alijɛnu e ka alijɛnɛ bi ne kɛ awɔ ya awɔ toro la gbogbo ya wo le taki ra kɔmɔ irawo yi yɛn ya mɛri ya ya ya ya ya ya ya nkpɔkɔ tuma la ma ɔla mi aga alijɛnɛ bi ne ka wa dɔ subi dɛ alijɛnɛ bi ne ka wa dɔ subi dɛ ɔgɛlɛ kita ti ji huda si aga ti taki mɛ la ko jibiri lu akɛrɛ bɔ ɛgba agida si gima ima lu ji kɔ ale ma si wa ayiru si wa ayiru ubiletake wa yigide yawa aka kini ke ya ayuhal muzammil wene ke ole wida shigide e kwa uko yi nu yuko kaishi kumi layla kwa ne kesho udu kumi layl kwa ne kesho udu illa e alul didimin illa qalila be ko tiki unge odu lolo udu mm. ene gida ka chopo ma omo lo ne o da to ba ma e kwa ne ke cho odu eleke alulu di min shede ehun otigi ongi lolu ma cho odu yi si ale ji ma cho odu no utano honu gungu o odu mo ma chi ama su ramadan an o da do mo cho odu da man o da chi jemi o odu da man ima

ihe anya kwana na nwoke iji ọkọ nwụrụ ọkọma ajekwana ni ya tomere ọla torikikwana kuma chọrọ dama ihe nwoke kpọ ya manike chọrọ dama manike nwoke ama mara ubi kuma chọrọ dama ama oge ka a chọrọ jem ihe masalachi torí kúmẹ ayé mẹsàlájí kúmẹ àtsọ ọdàmá ẹni ìfọgà ní ihe o ẹni ìkwàtí ihe o ẹni kíkọ gẹgẹdẹ ihe o tó ọwọ́ dókèrè ohun tó yóò dúkù mọ́ àwọn dáńgá níbi sallallahu alaihi wasallam ìgbégidé ọ̀wọ́ mẹ́rù jẹta ohun ìkété ohun ṣàpàdà ọ̀wọ́ ikú mà dá àwọn ẹ̀bọ̀ alẹ́ṣọ̀ òru yíládùn àkínà òru sẹ́ngẹ̀ owó jìgì ṣe ọ̀ládáwọn àti nánà tó dùn ohun àníbi sánẹ̀ fún mi ẹgbégidé sánẹ̀ ọ̀wọ́ mẹ́rù ohun màṣánẹ̀ fún òun tó wekuma akemda nebi gada chachu kuikwane owudu ngechine shi shano owudu ngechine shi ya e, e, e, jibenu ka lolun mekotiki wa min al-layli fatahajjad bihi nafilatan laka asa ekwane kwane

ọjọ́ àwọn adún yóò àmẹ́ àwọn ṣàdíká àmẹ́lẹ́ṣà tẹ̀wòdúnó ọjọ́ mọ́rùdún ọká lolo ewu alolo ajẹ́ alolo alụlụ. alolo àmẹ́wọ̀n rẹ̀ pakúṣáká máadàṣí alolo ọgbọ́dọ̀ àmẹ́wọ̀n rẹ̀ pakúṣáká máadàṣí alolo àmúnẹ̀ àdàṣí alolo àmàkáfẹ̀rẹ̀ àdàṣí alolo àmàpà àdàṣí alolo amma ma kwa bi kuma ne ji kuluba ta ta jafa junubu anil magaji ma da kinu eli kuma kwane ma mi kama du o ma gwa ce yin adwa ma gwa ce ma da kin fadojo yad'una rabbahum wa qala yad'una rabbahum khawfan wa tam'a ado du siasin pa eh ati haliji ẹ̀má kwanẹ̀ kí yàbọ̀ máa ṣe ní àhàyí máa ti kéje máa ń dàbí a ìka ní ọ̀rọ̀ ká àmà àwọn olùbí tọ́ra tó ẹkẹ́ pẹ̀kẹ́ wọn lórí òdú ilẹ̀ yẹwọn ní ẹdú kí egídè pákínà àtsọ̀gbogbo ẹ̀hà lẹ́yìnlẹ́ àtútà nìkó wọ́n yẹ kìdẹ́ ikú òdú ilá bẹ̀ kọ́ sí kí

eduhu ụlọ agbajọghị tọya alụtago m ibi ogene letụta gị ibiachi takolu gị duhu tọ engidu kwu ibiata ibire eya akwu ibiata ibirele onwe dawa nkwe ewukwere jumeji eme iju ka hudu emlucho hudu nisahu ukwere hudu emlucho awinkus minhu kolila eya niki buwa nebe hun tepe abeke nwere أوزد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا أوزد عليه أنك بوانا بقرلة أوزد عليه أنك بطو ورتل القرآن ṣeun kẹmú dáa yá gbọ̀kà sí ọ̀wọ̀dúlẹ́lẹ́bà tàrtílà ulé àmàdọ́ ẹ̀mà ọ̀rọ̀ ẹgbà yìí ورتل القرآن ترتيلا كراتدو كيكباي هم alije mayoro ohun ẹgbayin martin kẹrùlé ìwọ̀n kàràtúrú kẹgbanu bismillahir rahmanir rahim ya yi wani musamman kuma ne yana kwallon ni zuwa wani kusa minu kwallon yana wajen da alamar tilin fura tortila inna sadar kiya ne ka kolan zagiran na shi dalilin ya ce duwa kan wakon gẹ̀rẹ̀

نصفه أو ينقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا أنا دوكي وانا يا عبدون كيكا يالي كاتولي تفي جالي إن يامي يا متى يكون ما لجو لي رتب تنقجاتين هنا يعني ورتل القرآن ودولي أبقاتو ترتيلا أبقى عليجو أما يلو

ẹlẹ kpo yẹ ne kìdí yìí mẹ bìí yìí nkó yára gbani wọn àwọn lò ẹ dá ẹ wẹ kí wẹ dó ká abẹ ẹlẹtẹ ẹlí ẹ wẹ nàlẹ lè ti dẹ kaka ọjọ iyẹ wọn gbẹ bọ ààbọ ká wọn ti gògì lẹ adé kura ni yìí mẹ yẹ ta tó jì ọ gbégido yẹ ẹ wà àwọn yàtọ tẹnẹkì má dojú òní lè tọ má mi kura ni lẹfẹ yìí jì bá àá ti alẹ apá mi apá mẹta bá.

kwazu ri kala azar ma ko yi insha alquran ni ma dunga ni bi mai shirawa yo ya yin da alquran ne leba annabi sallallahu alaihi wasallam ayini ene duki do ido he mane ki qur'ani gba kini ge mu gba pa ojo meta ojo meta ikuwa ne ko dubo yo du ngini ko du ko dubo yo wa ko dubo yo du ko dubo yo wa ko dubo yo du ko dubo yo wa ojo meta ene duka qur'ani ni ba leba ene le na bi reju qur'ani ẹ̀yìn náà bìrì ojú kùrọ̀ àdìtán tùdálẹ̀ ẹ̀yà àgbẹ̀ òun dú yẹ́nì ẹ̀yà àgbẹ̀ òun dú bẹ̀kọ́jọ́ bí ìbí náà kùrọ̀ ànilẹ̀ àmúnẹ̀ kó jẹ́ àná abájọ ibà háàí máa kọ́lọ̀ ti àdìkùrọ̀ àní àná ìtú wọn ohun ohun yi lẹ̀ wọn ojú àdà àlùbáraka tó yà àdúgbò ibi torukurukuru àti kùmà bá ti máa fẹ́ nílẹ̀ ẹ̀dọ̀ àmúnẹ̀ ń dà àgbà lọ ẹ̀yẹ ojú nà abájọ ẹ̀kẹ́ àti ma àdó ayẹ́kọ̀ ẹ̀kà ká máa ṣe àmá yá ṣe ń wẹ̀ òun ẹ̀ á tún pẹ́rù yẹ̀ sí ke ní ikẹ́ bóun lu ka kẹ́ẹ̀yọ yẹ̀ ama

eliko lala mu na ile macha ngi gesia eh yo gecha ti ma gba eh em da kwa e kwa wane ke yo ari leda iduru nowa e o de ari ide akwa o ma tanyo eko mamlu da ya no goma kini ye ti kaya je galu ka o ida igwe ilu gwe igwe dabi ngo gwe ya jile ka kiyasi imu ka wal qur'an ka al hakim imu du ibne ka imu ne le mine imu ne mursa le me de al hay en gi le ta kwa e don se e kun le se bo da e a de se e don gba e don ne u ne ile de kida lo jogi mi mani gaskiya kowa e gba alqur'ani ba allah ta'ala in warattil alqur'ana tartila ma dibi alqur'ani ma dibi alqur'ani qur'ani gba e meta to ma bi qur'ani e ju ana ge kon kitane alo ana gbe kon le kitane yin e do ana pi bi kon kala wal famu wal al wal lisanu wal qalbu eju alu edo. alu ohun agbayi eju se gbohun maagu tó rẹ̀ nẹ́kàdọ́mọ́ ohun ní kégbì kùránì kì ki ní eju je ẹnikẹ́ jẹ́ òṣẹ̀pọ̀ ohun agbàl kùránì alu kwàẹ́dọ̀ ẹnìrùgbáyé ẹni kàdọ́mọ́ kùránì lè ga dó jẹ́ ohun mẹ́ alu kwàẹ́dọ̀ ohun ẹnìrùgbáyé àmá ó jí ilé kùránì kàgbáyé ní ẹ̀rìn ẹwọ́ dalú nẹ̀gẹ́ alúdàdégún kéjìrì kùránì imúbi ingọ́gbogbogbo imúbi ingọ́gbogbogbo imúbi àmì abịa, níbi sọ́lá alẹ́sọ́lámà ma kọ̀ fàíwùsì lẹ́lẹ́ báyìí ni ó nẹni kéjì kùránì kí á di ọ̀làmọ̀ ogun tó yẹ gbàdán égbón ẹ̀gọ́ ọ̀làmọ̀ ẹ̀bìdọ́mọ̀ égbà ẹbá ṣédé kálọ ẹ̀dùrúkíná wẹ́kẹ̀ náà lẹ́yìn tẹ̀mẹ́ ǹkẹ́ dọ́ máa ka alọ́ ẹ máa lọ gbẹ́kìtì sin eyín ẹ̀dọ́ máa dùn sin lẹ́dọ́ gbẹ́kìtì wáwò alọ́ ẹ̀dọ́ máa ṣe wáwò lẹ́ ẹnẹ́gì wọ́n gbẹ́gbọ́ ànẹ́ iye àwọn rẹ́rì ìdá alọ́ ẹ̀mẹ́ ǹkẹ́ dọ́ máa kàdá eyín kùmà dọ́ kùránì gbá ẹ̀dọ́n ṣẹ́gi má ṣàkí ni àti ní káṣọ́lá aláwọ̀ yẹn ni wọ́n ti lè kùránà tẹ̀rẹ̀tìlà mẹ́gbẹ̀ kùránì mẹ́ àgbàbá mẹ́gbà àlejò ẹ̀ máa yọ̀rọ̀ ìnà sanúlùkì àwa àyà sanúlùkì àlejò anya de pawo anabi sallallahu alaihi wasallam abaki sanulki alayka anya anya dawo anabi qawlan sakila ukola kishawuji kola qur'ani ya shawuji e woji ngide ba anabi sallallahu alaihi wasallam wa ma fi fil muda ya gbise woji gide ona ya gbise woni bayanihi abdullah ibn amri radiyallahu ta'ala anhu yẹni wọn tí ọjọ́ wa gba wá àyíká mẹ́ àdánwò ẹ̀yà wẹ́ta gbíṣẹ́ ẹlẹ́gbàdókè àwa àtúnṣíṣù bìlì wáyí fẹ̀kọ́lá sallallahu alaihi wasallam wọn abì nínú gidẹ́ tẹ́ ọjọ́ ọjọ́ wọn tí sallallahu alaihi asma'u ń ṣàgbọ́ ṣọ́gí ọgbóngbóm ń ṣàgbọ́ kí inukɔla kɛ adu ko ŋu gbomgbomgbom kɛ adu lɛlɛ ɔla ko mu lɛ ŋu ŋa gbɔ ŋu adɔ ti sɔla si yi ŋa gbɔ ko mu gbomgbom kɛ atsigili tuma asukutu yi dɛ zalika ŋa ya ya ŋa ya si ni neti sɔla si tu ko mu yi lo yi kiti li rɔni ni a tu ko mu yi lo yi kiti kekele ŋa ya ŋa si ni neti ŋa gbɔ gbomgbomgbomgbom ŋa si ni neti fama mi mɛrɔtin. yóò ilẹ̀ àbọ̀nẹ́ntù annanẹ́fì tùfí yẹ́ ni ẹ̀pà dúkù máa dẹ̀wà ẹ̀mú bá wọn á níbi dábẹ́ ní àkí ní inú gìté òun máa họ̀dọ̀ àrọ́ ẹ̀wà ẹ̀háwó jì lóhun ọ̀nà ya òun wáyà alàkẹrẹ̀bẹ̀ ta kéfà àti kalwahi wa níbi sallallahu alaihi wasallam ẹni ẹgbẹ́ ẹbọ wọ́n àyíkẹ́ àwọn akẹrẹbọ̀n yìí ẹ̀yà àwọn akẹrẹbọ̀n lábẹ́lẹ̀ àti ní ìlú ikú máa nọ́wọ́ kò máa wú ẹ̀ àbá sílẹ̀ tó lè jẹ́rẹ̀ ẹni ẹ̀yà àwọn akẹrẹbọ̀n lábẹ́lẹ̀ kọ́gọ́ ìlú kò máa wú ọgọ́ kí ọ̀nà kí ló lákọ̀lálẹ̀ ọgẹ́lẹ̀ akẹrẹbọ̀n yìí ẹ̀ akẹrẹbọ̀n fọ́yọ̀ símọ̀ àní ẹgbà kò wá àyíláyà dárúbọ̀n tẹ́ ibà wakɔdi wa ayitu anu ma kɔla ɔladu kɛnɛ lɛ wa kaŋa wòle ahu yi ba ŋɛlɛ gaa bere jɛ

unga nebi gwagi wayi fayasimu anhu wayi na kodabote wa inna jabinahu la yatafassadu irqa ehi ya nebi ba ogbo ya nebi ma yehi ya un to ama e, ugu chini du ba ki jabin ya ehi ugu na to anebi ehi ya ngona to oguji ahu ya na pa ugu anadu kwa ngolanko tudeu awa ba in a inna sanulki alayka qawlan thaqila law yana ma du kolanwe koliki bet masbus إن ناشئة الليل هي أشد وطأا وأقوم قيلا إن لك في النهار سبعا طويلا الله تعالى إنه إن ناشئة الليل إيه يدك بقوان داقو دوبا kẹ́nìkìdì yédẹ̀pá tódúkẹ́ kwà nẹ̀dágó ẹ̀gbà òdú híyà àṣẹ́dù wọ́tọ́ àà ilẹ̀ òǹnùpáyó àṣẹ́dù wọ́tọ́ à òǹnùpáyó ewé rẹ̀ dúkò náà dúkàdá nìyí ó adago dágó ọ̀rọ̀ káàdìbò ìyàwó yà dágó àṣùkọ́lọ́ yà kẹ́rẹ̀ amma ya rado ko na du kada ne a dagowa da kada na dagowa ba na shi ata leli e kwani dago ruhiya a shaɗu wafa on gbiti ya riru kada ne kulipa ko shaka a ga gita halaye den ita la adadi minu shaka ci waka ni gbito la ya kwani odu gajo na fila dago meji daga daga ana shiga gudu e shi ma fita la han e ga e joka tupe abonugunugu adaga e emi e gba e emi gba wo wa akwa mukila ukola du ko ne aka oduba kila ukola eko na aka oduba aku omukolele onwa no baturu ekuda go ke gbokala to odu ukolele ke ka eba ukola le ukati ke gba egbo odule ba onara ni edo elu tuli pakusaka ena kubi kun ya mo ti nu gugu gbewe ke gba yi mm inna laka fi nahar ubile enwo ti ne egboro kage ma edu edutee egboroka sebahan tọwilaaa sebahan egwaagyi ta te wajitọ gị ane. tọwilaaa ekicha ejiji ịṅụ ọdụm ụwa egboroka na bima na atakwa luban tọwilaa n'ofe omori dunya ka. egboroka sheba kegwa amaadọgha kenye sebaha ịchọ ọkụkọ na agwagyi onwunshi ndị ọkụkọ. chọọ ẹ̀ṣẹ́ ní kò ẹ̀gbẹ́ lẹ sẹ́bàán tọ̀wíra kẹ ẹ̀yún òmìmì iye ẹ̀gbanẹ̀ eré tí ni yẹ kí mọ́ ẹ̀gbọ́rọ̀ká ṣẹ̀dọ́mọ̀ abalẹ̀ tọ́ anúbìlẹ́gẹ̀ báyìí ni ihe lè gbọ́gbá ẹ̀yàdìrí yóò ẹgbọ̀rọ́ká ábì múdẹ̀gbà sẹ́bàhàn tọ̀wílà kì múdẹ̀gbà gbọ́ọ̀lọ́ kẹdùn yóò mìí ihe tẹ́ ní yẹ fi mọ́ ẹwà yẹun òdó ẹ̀yọ́ dẹ̀pá kẹdùn sí ìbádà واذكر اسم ربك وتبتل إليه تبتيلا ẹ̀

وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني ومنك أشهد ما يكتا من عبادك الصالحين يلعنتين إبراجكم أيجيك أتايك أشهد ما يكتا نفوجي يكتا له ما تنيدي لما ينتدو يلا إيش يتشيك نبي شاكا عليكم توتاك أنك كمان رغني سبحانك اللهم وبحمدك ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ide ola ko ne ki ka bi ka lola se pa obile salati se ngani bi ide on ko ne ki ka bi ka اللهم افتح لي ابواب رحمتك ايا دو بسم الله والصلاه والسلام على رسول الله اللهم إني أسألك من فضلك اللهم أعصمني من الشيطان الرجيم إيشو يكوية أمين يداشي من يأتي سنة وكوية بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا إيشو ما يوالو تولي ويأتيو شيوب موتو موتو ما يأخواني أستودعك الله الذي لا تضيء ودائعه إيشو بيكو من يدابا بكو ولا من يدابا بسم الله اللهم إني أعوذ بك من الخبث والخبائث فراوي يا يا دا بدو دا ادو فرو جي غفران ايجو كلو يا يا دو بسم الله اللهم إني أعوذ بك أن أضل أو أضل أو أو أظلم أو أظلم أو أجهل أو يجهل عليا. ya mudu jinge da wuni ina da ba ta kana done bismillahi walajana wa bismillahi kharajana wa ala rabbina tawakkalna yau boka do ma do na ba je engo ho ti pa na ma do iki do mo ke ti icha nge kunyola ina do iki do mo ke ti ise wo nge ya wo ina do iki do mo ke ti ije nge ya je ina do iki do mo ke ti engo je pa ina do iki do mo ke ti ọgbọ́dọ̀ àdúwà kàkàkìdẹ́ ibá alkalimu kọ́yì littafi ibùn taimiyya rẹ̀ ìṣẹ̀pọ̀kọ́ ihun azkarun nawawi littafi imamun nawawi rẹ̀ ẹ al'azkar ẹ imamun nawawi littafi ya kama da wagalaje hun rẹ̀ hisnul muslim yana yi wa sa'id bin wahfi alkahkwani ìwọ́díhun ọmọ́lá amaduwa kú na ṣogẹ́lẹ̀ iye hisnul muslim azkarul yomi wa laila yeyone ñiya said bin wafil kadani lebi dige ama duwa ojo yiji le kica kola lebi ise koko iyamo tagada kakagide totudale ejini cama duwa gide be kudo ojo ŋe dodomo areya ojo zikiri ŋe cide wadhkur sma rabbika ena careya odo ojo odue watabattal ilayhi tabtila eya ŋo rabojo irabojo yo kwakucaka ongara abojo alamiri ekpakuchaka emdabi atobojo tabattal ilayhi tabti amaro aki tabattal im koda be onkate on lechi na arabo aki atabattul ti aginu ni mola odungojo kimati ni kingo shengi le idugen amaro atabattul le ene amaro aki ni uthman bin maz'un dabal gwaib hadith i ibn majah amanya abiki bobo mawo baage sabile ni ongatene ngati ni mola ndu chojo ili ngati ni mola ndu chojo ili ko nke wi dongolo ine alayhi sallallahu alayhi wasallam ini i enige dole chojo ili kole emda no ya eno ya wazkur isma rabbika e eda chare ya udo joe watabattal e amole kodango jo ile ni tabtila idole chojo ili pakuchaka naam رب المشرك والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا رب المشرك شنك ما موجي كاكا إنبا أجي لأنتودو لدودوين والمغرب أجي لأنوانوشودو لانيك لا إله إلا هو أجو مني كتبك ماري uji gaskiya duk in wadon malibu yoyi kakan da ya dugan abojo mune ma domo ni ha kenwe kuma re mune liwojo ojo allah ma domo ma ga ni ha abe nya sha ba yoyi fattakhidhu wakila ewo yojo lele shene shene turu e yo shene mune shene jaga na واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا واصبر وانبه دوجي غغا غغا غغا غغا على ما يقولون ojo laduku makai eka mai minge aroi eka mai nawabu eka mai muwahi ya wa laduku makai wasbir ala ma yaqulun eh doje ojo laduku makai wàjúrùhùn ẹ àmọ́nà àmàrùtíyàn mú wọ́n bù máa tẹ́ hajjaron jẹ̀míìlà iye wọ́n bù máa tẹ́ alẹ́jọ́ mẹ̀mẹ̀lẹ̀ oúnjẹ wọ́n bù máa tẹ́ sí àkínú ẹ̀kwá máa kọ̀ọ̀dọ́mù a àmá ẹ̀kwá máa kọ́ mẹ́yà ayájúdà máa nú iye ànọ́lẹ̀ iye wọ ẹdúkẹ́ wọn kàtúmá rẹ̀ ka ẹ̀ẹ́jú wà ẹjúgbà inú jẹun ayèmí táwọn inú jẹun aláàlè jí ẹ̀ẹ́jẹ́ wẹ́à níwẹ̀ ẹ̀ẹ́dùnmùn jẹ ìyá àṣìtorí lẹ ihe àdúgbòkó àmáyá àṣàdúgbòkó ọ̀rá táwọn kì àmú ìkáwẹ́ wà àjórúhún hajjọrọ̀ jẹmíìlà ẹmọ́ náà ọ̀rọ̀ kó lí náà tíyàn gbá bá ẹ̀ enyo nwe nkụwa ọ dị jugu bie ọ gịlege wee gba onwe m dachi ọwazi wee keche wee chi wee di wee di ha bakwaga n'o te anya ya nwụ lechi ede m na-eji meedi megwala megwa kpọ ile ji ome n'ọla megwala megwa enwe m na-edu n'igi kumeda ma ama egbadu bi ka na ire ma kola kongun kene duma ka kongun ile ne duja da birejungun to ena lenga ena wo yu ya waka ake gide ga gide ga gide de ita da aka bo yo on kule wa ajruhum hajaran jamila mona maru وذرني والمكذبين كونوا مقابكم عدو شيك يجروا ما يريمي أولي النعمة أمو جابوك شراوما فا ene duge ce nura ko yo ce wa in ta'udu ni'matallahi la tusuha allah yani we ka anya waluka ura ku ngai ce ba we ni maluka lenu ura yi juabe ura ya lu ke du ura yo lazira la ba akoko to ko yori du ya be amura gde ko yo che ne ki balu ka kwan e ma mo e bi e mo jo mo la ne osin ura ji mo jo mo che ta iri ye ma mo si ura ka ura ka do mo mo yo che aba kwa ko yo ye nwe si ya ura nti mo yo che do mo ura le o ja kini wazarni wal mukazzibin ko lo mi pingo ko ma du che re mi olè ná àmà àbúkàtùrà ọmọ àmàwọn dọ̀lá rẹ̀ mi wọ́mẹ̀ hìlìhùn kọlìlà ẹ àbẹ̀gbà tó ń márùn wéìdẹ̀n pẹ́ẹ́ta kẹ́dàgé jùmá kíkà ní ìnìbókù máa dàbí òbí kíkà ní máa wù yẹ̀rẹ̀ máa ló ẹbẹ̀gbà tó ń mátá إِنَّ لَدَيْنَا أَنْكَالًا وَجَحِيمًا إِنَّ لَدَيْنَا ẹlúgbé wà bá àjàdá inú náà àjàbọ̀nẹ̀ sí àánú eyugwewa ankalan ankala shadugwewa yanyo yango mado ankala gidei maini hi uh, alkuyudu udo umado ankala hi eh, mami kuku mamkaro yulilika tak mami ku mamulile ku mamudaro mamuda mami kuledu mamdaji mamdaji numere to manalule tamanaho ngile ngila naho kuma ma shi kuma ciku bere ma ta iya tun ma ṣe kú máa ṣe gìdó lílẹ̀ ìyà jẹ́ tún yìí gìdó wí máa ní ti tún máa náà lulẹ̀ ẹ̀ọlẹ́ àná àtúmàbí òòdó ìṣe máa kó máa yùn. inú ẹlẹ́dẹ̀ iná àǹkàlà àwa àṣẹ́nù òdòdó gbé wà kàákà mọ̀nà yún wà jẹ̀hìmá àwọn tún àjẹ̀lú náà jẹ̀hìm àjẹ̀lẹ́dúgbò wà kàákà mọ̀nà yún rẹ̀ báyẹ̀hùn وطعاما ذا غصة وعذابا أليما

ee akala nye daalụtalụi akala eke daalụtalụi inwedabele akụkọ ọlọkụ maka bado aba nge daalụtalụi abụwa akala gide ya ọhụ eyi alịnwụ ijakulunwi ihe ikpotunye mi ihe ikpotunye mi ihe ikpotunye mi ọhụ enwe igbo ka enwe mmiri enwe ọdịni ọjọ akala ahụ ihe ma ele ma menwe nwe o akala enwe ede akala eke ha mọha ma na ameghị ori amegha makala ya dịkwa onwe ifo ha akala adụ ọdọ dan ịchọ ha kpokwo gị alụte ye o akala alụte ye o allahu akbar akanya de o akanya gide ya ene na akanya ya wa oyo na ya abeko ohun ya oyo na akanya ya abeko ma ona na ya kuma ona na idabele kogo kan inye eche de aba ko na aka ka yogi gimi inye eche gba inye eche oyo ki gba bu mi de no inye eche ya lu oyo gimi gba mi de inye alo ohun gun

wa azaban azaba godomo alima azabile azaba kiawola unsi يوم تنجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا يوم ترجف الأرض أجو كان أياميجو والجبال وغلمون قرغامو ميجي أنا أياغا وأياغا وكانت الجبال ojo kaga gire ba uwo ya murida ma ya sharida uwo yele ewo ma ya sharida otuda kathiban ibutu kije nonuku o ma ya sharida ote uwo ngoni okuto yele kathiban e, umu ibutu umu wanya cho yele mehila ya ngoche lola oka kakini yoma takunu samau kalmuhli mm. e ma ekpo ekpo ma wo de ki beti ma je lola o de o gele le mu wa de wo wa de butu nu ku ya ngo se lola da be na ki pe de o yele inna arsalna ilaykum rasulan shahida رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا إنا أوايبا arsalna ilaykum rasula awa kunushe una ko shakara bume onushe laka ko shakara bume ba shahidan alaykum agbija alimi se oji meyi jẹun gba yọjọ́ na anibi sallallahu alaihi wasallama òun a yá gbìjá àlíyàn àbúnúṣẹ́ dókèwà rọ̀gbáhùn ma yára gini aìdẹ́ ha anibi ọgẹ́nẹ́ ìhùṣẹ́hùn jẹ́ àbẹ̀kí ìṣẹ́hùn daga níbi sallallahu alaihi wasallama yẹ́ ni i àjílẹ̀ ìhò tẹ́hùn jẹ́ abẹ́ àlẹ́gẹ̀ àmà yìí ọ̀lẹ́kì tí jùgìrì tẹ́ ọkọ̀jọ́ kan wà kí ni iná arzal nánú hàn ilá kómi alàndírkọ̀ mẹ́ka min kọbílẹ̀ ayé àti ohun inna ajala la idha jaa la akhar law kuntum ta'lamun alka nibi nu jisele anabi sallallahu alaihi wasallam aya jini ba iye le gba ta le ma eto i abe aka nibi nu jise ha abuja nibi lutu ma ma ma abuja nibi hudu ma ma ma kwa ma kito abuja nibi hudu re anabi ma e o jeje e i anabi ma o dagore le sal ahudu ma do dun e o jeje ruma e gba ma gba ni

anabi sallallahu alaihi wasallam ene gide ha iyuse wa be giyen ye na iyuse ame ma iyuse me ma ya yera man be ye yera me wa ila tamuda akahum salihah kadhaba samudu bi taghwaha idhin ba'atha ashqaha fa qala lahum rasulullahi naqata allahi wa suqiyaha ye na aya mere ayi mere qur'an eh anabi me iyuse rume me ko gba anabi me iyuse rume abi iyuse le me ko gba rakumi na ma be kini rakumi awo men ma ina nga ma ena anekela onekelo di abo yipeteke abe yupo enye gide o megi ma bola ni kichun kichun ki unu ama ti togu ya meya ti o mehe o to ba ma ja rakumi pa ina abe kichun pa ya lele gbogbo e ti daga daga gbe ya ni ya ago ege e o ye dun akon ke gbe ya ni o gele nga nibi ma mi be ipo a kete bet ko mulutin كذبت قوم لوط المرسلين إذ قال لهم أخوهم لوط ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما سألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين في سورة الشعراء قالوا كنبي لوط يشلي النبي أقول جالهم إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم ما هو يجيوا هكذا ما المؤمن أو شجر ما يجي أو يوم أو شجر عمله ene ki aga kuma ju cheru ki adu ga ojo to we ti ma we ka ku se ten edu ga go bi ku ma ko yogba ona ama yiye pole ma kunu se wa nga mada barja ana nabi ku ma nga me ene ki ga ku se wa ala nabi sallallahu alaihi wasallama unga wa pa ku sha ka ki kema arsalna ila fir'auna ogene ka kunuje ri fir'auna munuje ya yeru muyi ogele nga kunuje rameyi ama unuje ka kwere fir'auna yi olojo kuma aka mu iye mu gba abeki madu le nta فعصى fi الرسول فأخذناه أخذا وبيلا فعصى فرعون الرسول قلت لك واكر بفرعون فرعون ولا عندوري ohun ma dọ́ anibi musa aleyhisselam ohun kọma yin haruna a e, e e ma méjìlẹ̀ a ma yájú ṣe anibi assistant anibi because anibi musa ohun ti confirm anibi eh ẹgbà bàbá ẹgbẹ́kùn ma lò anibi musa aleyhisselam ohun bí ọjọ́ ìbí yẹni wàjá alí waziran min ahari ọjọ́ wẹ́mí special assistant sínú nǹkan ìbójà ẹnìkan náà ṣàtìkéhùn wemda ahịa chune oyo enene ku wemda ọṅụ yu haruna aki ọma ịṅụ haruna ọṅaṅụ yu mgbele ni na da enile wa chi mu yi ewele chi ma ni ameme ya ekwe ke da ngo jekeli eh ama ekwe ka gba da ngo jekeli jekeli ke do oye onge da un mamda oye keli ki je ka agba o. Jekeli ki je le ga da un si kido oye re no eh to dem da ngo ye kido oye en aram nge da ngo jekeli le

fɛn da wọn y'a su nɛlɛ har nɔma ye ŋun waasi ŋun jɔ a bɛ tɔ ɛɛ izhab anta wa akuka bi ayati wala taniya fi zikri aw ma ye eh, ɛɛ ah, wala kadi utita su'laka ya musa musa ye bi kɛ bilɛ ɛn kɛ ti nɛlɛ a o ma ye haruna lɛ ŋun a duwɛ a تكون كمالو ربي شرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من اهلي اشرد به اجري كي اشرك واشركه في امري كي نسبحك كثيرا ونذكرك كثيرا انك كنت بنا بصيرا قال قد اوتيت سؤلك يا موسى يا وجو القماتني ده كل يا جمال وما يوم على لا ọ̀lẹ́ àdẹ́kì ọmọ yíò alọ̀lẹ́ dábọ̀ ọ̀bẹ́ ẹ akọ́lá yíò àyẹ́dù yálé ṣùdálọ̀ ẹmọ yíò sí mú ẹ̀lẹ́kọ́ akọ̀yá púpọ̀ ẹ̀dọ́mọ̀ ẹnẹ́kàdọ́mọ̀ ọjọ́ èyí kò ń ní ìgbónága ní ẹlẹ́jọ́ àkóhùn ti ṣe àmàlì ní èyí kò ń oyoje dukola ngun jimi yukola ise agbigala jimi yukumayu iya ke kaba amale a ngoji singa yenga mada ama ya ni ti aja gboire ola ke ya nei eneka ya ne alo to ya na munuba to ya na ma keji agbodugodu abudu ìmúdà kódà kó kíkà iye bèrè yún ẹ̀hùn kì í akíkà yẹn lẹ́dúgbò ìwé yẹn kì í akíkà yẹn ọ̀là ayé bìrù máa yóò yálẹ̀ àbẹ́kó má yé yí dáadẹ́ ẹ̀hùn kì í akà yẹn tààkọ̀ yá kókó ẹ̀hùn ìdánwò ẹnẹ́ka àdọ́mọ́ ọjọ́ àti òun ìmọ̀ yálé ìyàwó méjúkà yálé ẹjẹ́jẹ́ kí ṣe lẹ́wọ̀n yá ṣe náà ẹ̀lúkú aláwọ̀ta aláìníhí musa abin kuma yin ugbo fir'auna ma a yi jari fir'auna ama na ugbo fir'auna im da kọlọ ojo ne ce ba ya e cikin im da ajuto ojo ne ce ba ya e cikin inda ki mu da gaskiya ne ka ba amu ne ki ja ne amunu amenile a ma cikin iwayi lókè na kwanan yi a jafar rahimahullah ojo ki shugabara idan ya mi malami kuma ki gaskiya oyo ki ku ọdún àdúbà ààrẹ yẹn ní káì òun ti ta gbọ́ kú ẹgbà ìgbélé kàmálì ní àkìkì sí agbó àmá òkúbi kàmádọ̀ jáfàrò yíwá òun tàbà lúlẹ̀ ẹlẹ́mọ̀ mọ̀tá tó dẹ̀hùn ẹnu àjẹlẹ náà ti gẹ̀ẹ́sì ẹkẹ́ ṣe wùfà mútò rẹ̀ adó kàdánì rẹ̀ agbẹ̀rẹ̀ wà albónú yàrin ní rẹ̀ ákí wọn mama yawunke adaba tan ba ọ̀làrun dúkì ní ẹkọ́ takàdá yàbẹ̀ lùmúnú ẹwọ̀n gọ́ ìkẹ̀ àti ànìyàn apáyé ẹwọ̀n gọ́ ìkẹ̀ àti aláṣà mọ́jà ní akọ́ ẹ̀rọ mọ̀ ọkọ̀ ọgọ́ ìkà mẹ́dùá ọkọ́lọ́kọ́lọ́ kà mẹ́ra kẹ́dùdì ẹ̀ẹ́tì tánú ẹgbẹ̀lẹ́ àlèwùrù mọ̀ yáṣà rí a ìwáàdùn iná ṣe wáàdì ní kútùbá kí ìjáfàrì ṣe kútùbá lẹ́kì ṣe yẹ̀lọ́n ṣẹ̀dáàmù ọmọ àdúdó kútùbá lẹ́lẹ̀ yẹ̀lọ́n ṣẹ̀dáàmù ṣe obéhe ó kà ní ṣe ó yá lẹ́jọ́

shamani kidungu shamani board iki ya ike iki ti sheria ujanekana imugba ingocha ne okolole ingocha ategbaka ingole duwo yirede eni shawra ko ngadu ngohono ụlọ no ga na Islam ale ki anyogba eni turuntu dale ame agba mo ya memde ne jaliun ngatu kolole no ngamda da kare boazi eliko to dale ingini gbere unu anpa

ekpeda ahụ chineke polisi mi agwọ nyere gị ka n onugbu ọgwọ ya aga wọgba egwu ekpe jikwa kwụcha aka ya eto wee gbukwa ya tauda ịmụta mee ka ekpe agwụ ka eto na ya nọrịpụ onye ọka ebe a mere jitani amaka amaka ma atụ aja mee anarị ya ma ee amee anarị ama ma tụrụ ibi onugbu ga aka makwa akwakwa ụkọlọ ogede onwe chi ha nyele gba gọọmentị ikele gburu kọlọ n'oji nwenwu onwe ha ṅụọ gbere ya egbe ya ere onye ọka ebu ewu ya na ke ya na nwoke akwụghatị na nwe nkwu adụmaniji ya mi agwe kai is not me ama not me wa lu ko to na yemu da biya chaka da chinga bine duke nyaka ele ya bulu ya meme na idalo tudi makula uje mwe jale akubi enyi ni yabu ya wala ma to onu ngedi ne yake gaskiya yi gaskiya le ma wedu wedu to ta rawo ne ga ma shi ne ke jaru to to ina mi male mi kuma jo ma jina yiri na ene duki wa ti president ma kike ski ola ene duki wa ma kike ski ola ama ama ma kike ski ma kabru nga ba Sheikh Ahmed Gumi gomo on ko ya tan Abakar Gumi ene duki wa ni yake mu ogala je tare bo ji domo malami eh, president duki wa ni iya dere iya dere ko ya kola mu to to dale je kike gaskiya kamu ne we ma pa gaskiya we ma chukwoi em da ro limi ma won chukwoi máa wọ́n lè bọ́ọ̀lẹ̀ ẹ̀yẹ̀ tọ́gẹ́lẹ́nìdẹ́ anibi musa alaihissalam abi daba o koloyi fir'auna fir'auna ṣe mọ́ta ne abi daba ẹni yawon wá tẹ́ ni yẹ oṣù ọjọ́ ọ̀rẹ́ ayẹ ẹni fọmẹ́rẹ̀ bukuma musa ẹni aṣọ yílẹ̀ òwèkòmíṣẹ́ ọjọ́ ẹ̀ akàmì àkọ́yọ́ ka ọdún mọ́lẹ̀ wóyé mi dúró ẹni rọ́bù náà lẹ́bi àwọ̀tọ́ àkúlẹ̀ ṣe ìlúkàlùkọ̀ òtún mahada ẹ̀ma mọ́ yéwà náà yéwà òṣùwọ̀n ẹ̀ ń rú iṣẹ́ wá oyele ya na ngudu aluke ona alikia no rai na ụmụ aje kiamo unwa kona ujongma ogele won ku frauna kini di frauna ye unka won ye unka frauna ye unka won ye unka ya e cha kunga chuku ka kini ma mumi ma ku mi tulele ngele lelo gesia ku ngene ya ka wala ga ene ke ka ke nojwa gere oyo ku ene ha we ke dojo ma kama ke ku ye

akazan wabila agwon fir'auna a umu amu amu ka mu ba shamu ki kuma ya tupiu ola mu abanele unga mi fir'auna fa akhadnahu akhdan wabila amuka agwon fir'auna shi akhdan shadidan wa khimal aqiba amu ki ki ki ki hawo ne mo ki ma ko ne mai kada bi awo la opiu ọlá mọ́ abẹ́nẹ́lẹ́ fún àwọn ìbìràún àkóhùnmí náà فكيف تتكون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا نعم فكيف تتكون أماكم يا جماعة كافري keifa tattakun ona ya omeni ka chukuta keifa tattakuna ona ya meniki tattakuna ona ya meniki meniki jadola me tattakuna ti jadola me tane rekio ingini abu me, me ki ya pa me da ba yo keifa tattakun meniki ngochu ko yo ya chikwe mi da in kafartu me melga ya kafirishi tane me ndamenige lekumenige ng'ochuo koyo iyewuman oyeng'ini gire ndikumeliga inkafartum tungumeliga kafiri kweileya wakaifa tetekun ona yamenige ng'o likume ng'oachuo koyo ng'ini iyewuman oyeng'ini gimwagireiba yejaalulwilidana shiban oyeicho yo kiang'wa kiaye ng'oma kikili giamdanagure yẹjẹ alùlùwẹ̀dán ṣíbà yàá jẹ́ ọmọ kékeré ṣíbà kí mú dáná gbó imúdògújó ọmọ akọ̀mà bí ètò imúdáhùlójí ihò yá ayúwà náà ti takọrọ bákún iná zalzalata sáàtì ṣe un àwẹ̀ yíò ma tàrọ na ha ọjọ́ àkọmẹ tó pé nǹkan tọjọ́ ẹ̀tọ́rú ọmọgógó máyùn miyu yíò ọjọ́ ọ̀pá nàbá ìṣẹ́ ẹ̀ngẹ̀ wó jìnṣẹ́ yíò ma tàrọ na ọjọ́ ilẹ̀ tẹ̀sán kúlù mọ̀rọ̀bí àti àmà àrùdá ẹnẹ̀kẹ̀ adẹ́yà máa mọ́ adamawọn tíyàn watazaw kullu dhati hamlin hamlaha enegi enegi ya dehu kiwaja kami bidan ya kihurinyo tara nasa sukara ele amune kuma yado magugu wama hum bisukara imda chote je umangoin walakin azab allah shadid azab enweele mama onye na akanya ga deng iwe malimi oke ongalimi ongalimi ma nwa mere ka ka ole ọmakekele ọma ebie ebie ẹga jule dali gwelu we ṅụli wege ma ka i ọmakekele oge onwunere ka dane alụle nwe ya arụrụ ogoyi wee na ole e

àsẹ̀máà ó jálẹ̀ ọjẹ́ lẹ́bà mùfẹ́tẹ̀rùn bè ó jálẹ̀ ayá padà núyẹ àlátẹ̀tẹ̀ṣẹ́ kọkù sẹ̀máà min haúlì záàlẹ̀ hmm, min ha ní gbóná tó dẹ́hùn kì lí ọjọ́ kìlá àwọn amẹ́kùnmẹ́ tí ó lẹ́wọ̀n mẹ́wọ́n ti oye ti lo ajumonu ki mo agba abakan ojo ko ale tema mm kana wa'duhu alkuri ko jo allah tabaaraka wa ta'ala ti pa wa ba maqula ya nya inna di tadbira فمن شاء اتخذ إلى ربه سبيلا إن هذه أوليك ذيك عقبهم إنك ذيك تذكرة إيش أقول لك تأشيد نون patita kan wata ne ko bati mame ni me area ma chuwa de ke tazkira area un isheyin un ma chuwa faman sha'a attakhadha ene du iya won ila rabbih altubo yon sabila ino paye ke du teke won ya kare bojo ene kireju itino ala kare bojo oye oye dàbí tó lè tíkí yẹ́ni ọjọ́ kò máa kàkẹ́dẹ́ bá ṣe ọjọ́ òkú ànà ohun máa kàáyé nítorí ọjọ́ òkú ànà kàkà lè gúdú yìí yẹ́ni záàlìkà yóò mú kìyà wà záàlìkà yóò mú yẹ kúrò lọ́wọ́ ní adam oye lẹ aláwọ̀ aka ní adam yẹ́ni wẹ adam wẹ kú ànà fọ́b azmizuri yẹ ti kaba azan ilẹ̀ náà àmọ́ máa wẹ́ adísìgídẹ́sì adísìgídẹ́ ìbùnú ṣe ní àti nìkan yìí wùn Eh, jamaa tono tani amma kuji bukati ne kado la kuyi shakini inna bani adama kathir amma ma nabi adama ba ma shi nana ya juju wa ma juju ka gola mai ba eh amma ma nabi adama ba eh ma dai amma ma nabi adama ma mu da inuwo ile ka domo ma o gba bu ubi wele ba omole nga ma yi, ni ni abajo yi ma jo ma be ma yo ma eni ma do ya juju ma juju le àmà méjìlẹ́ àmà àjọ máa bí ọmọ yóò máa ogun èkì tí pẹ̀ màmá pa àdàmá yóò àpá màmá ayé ilẹ̀ ìdàmá màmá náà wáyà ayé àmà náà wúkọ àpá màmá náà ṣe olúdàmá àmà adọ́jọ́ yóò lókà adọ́jọ́ yóò lókà kùmádọ́ àti ní zulukar lẹ́yìn ìnẹgbà kùmá èhè eh, ogbó oh, eh, oh, kàbóyá ajújọ mọ́ ajújù gídẹ́ ìjọ yìí èhè eh, ogbó oh, lẹ́ máa dùn wọ́ máa dùn wíbi èhò kìmẹ́rára nẹ̀ máa máa ọmọ àtùmá kàyà máa ọmọ àtùmá aláṣẹ takàbọ̀ abéhe olẹ́ sáàmà sí ni gbólógún bọ́ délùkọ̀rọ̀ náà ni báyìí ni adélùkọ̀rọ̀ náà ni inna ya ajújà wọ máa ajújà mọ́kùtìdó làbẹ̀rẹ̀ ẹlẹ́bọ̀ lọ́pù ikú máa dọ́mà àmì ajújù pí máa ajújù ibá àmì apanu ọjọ́ bẹ́ tàbálẹ̀ sọ́dálà máa bí wẹ́ ibi fàhálì na jẹ́ alùlẹ́ka kharujan ala an tẹ jẹ́ alà bẹ́yìn náà wọ bẹ́yìn aideha awekwebetumanu kpai kwụ alụle kwụlụdutụlanetolugudu kweta le kichimiti ka miti meji nye lululele chenwu ka ọkọrọ ya toru kene gị ọgbagba de akpa ma inyone arụjara onudu ka e ka ya ka ma torukarị toruke ọgba bụ ka bụgide kuma e ada ma ya wa toru ojibe ma dabi che ga wa ba ụlọ unele na mdachi o ama mda akwa na tabalị oye to ما مكنني فيه ربي خير فاعينوني بقوة أجعل بينكم وبينهم ردفا آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصرفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا يعني تو أما أكبر ألقى ما يكني أمتني اللي أبو لغني ó yà mẹ́lẹ́bà mí tí ká ọ̀gẹ́dọ̀ yà mẹ́lẹ́mọ̀ tó rọ́ yóò tẹ̀ tún ilé ìyá yóò lọ alẹ́ ìyá yóò lòdòdó olukaw dehi suratul kaafi ko yima alo olukaw domo mais bo ko jaake wa yasalunaka an dhil qarnayni ko jaakola ele olukaw domo dage to en ke domo ja kini inu kolo ya dunga be ko ya ci e qala ma maka ni fi rabbi khair o am la mun ma cha ci hmm ni bi quwwatin aj'al bainaka ụkwọlekwu e, na anyanwụ ha meka meke ji ebe a ameke ihe ka mebe nchi che ka meje na ame abụ nchi kwolileba insha allahu na anya agbade ameka meleri ya ajụjụ ọma ajụjụ ma chekwa kele atakwa gị n'ebe amenwe ọgbado uwe nwa anya agbade nwe ọgba nwa bụ amenigidaba ewu mege eyila ebite ma m na ajụ oyi ama ọ gbokwu ma yụọ one nigidaba to nwụrụ ama nigidaba ya one ma taki ijema ya odema odema ili mawu poho mawu gwadu taki ni mfuku kala mfuku yo ya mechini chugutu mauna kunyu machini chugutu ina inayo inawuyoba inayo inawuyoba inayo inawuyoba hatta ijaja alahu naran abi muduna ololai kala atuni ufruga alayhi kitara taki eto alukame gbe kama tsi akada aba yɔ kame tso kutu kade ida yi ke yi ke ɖe ŋun ni bɔnu la la aba yɔ yi unawo nawo nawo nawo lɛ inisɔbɛlu yuyɔ emu emudu dago yi lɛ kodabɔ kpala yi omu ne yɔ eyɔ no dziwu yi omu ne yɔ eyɔ no dziwu taki mu lɛ ma yɛ gbiti yi o kpa yio ameŋu gɛdɛ ma anya takpa ma lɛ ya to ya ajuju ọma ajuju le ma le duhu kuma m daba ịhụwa alụma ile megame ya ajuju ọma ajuju emekọ ka ala mene oge agụ megame na yi ogele na alụma ya ajuju ọma ajuju na machi iyi ohun ma daba ịhụwa anyị tọla ba dị ma kpalụkụ ma dee kpalụkụ ma adụ ule kpem kuma anya chi egbado kọkatụ anyị oji ma insha allahu adịgbata na kacha bido junu ama ọla achọ ọbụ mụ na ya alụrụ taa tọ ma dị ama ala ama adụ nga ọjọọ ya ajuju ma ajuju lele ma de adunga ojo kwane tawle idu ka go pabuja kai to mai iye gbalema oji ile ami ya ajuju ma ajuju lele ama chuji ile amune kuma ya gbanyuna ama chuji amune kuma ya kuma yuna anya liye na adihi ma mauna unga majomaji mufsiduna fil ardi obode ma mauna unga to in Allah ta'ala ni inna hadhihi tadhkira olegre ka agwacho le toren ariani shi eh faman sha'a taqada ila rabbih sabila ina kiriju ya mo padu o pa gbe ala kare bojo inna rabbaka ya'lamu إن ربك يعلم أنك تقوم من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدم الليل والنهار علم أن لن تحصوا فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم الله أكبر جزاك الله خير وآسر الله إليك إن ربك أو اليوجو دوه يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ọjọ́ dúẹ̀ ń máa kàkí ní òwe ẹ̀ṣà kwáàni àdẹ̀nà ọwọ́ka ọ̀gánẹ̀ min tulutei leli kwe wo odu kuma kwere ju meta mama odu kwere ju meta o ka ngoga ne oyo che makuwa ni bicha kwa nacho wa nisfahu oyo ngoche tulutei leli mama odu kwere ju meta o meji ngoga ne tulutei de tulutu sheperu meta ejuka tulutei ya sheperu meta eju meji mu onwe no akini 2 over 3 ehe abakini 2 to

kpaala atanin oyodo malidu wallahu yukadiru leila wannahar allahu unga kpodu kporo ka ikpe unga anwudu kporo ka inwai tiri na egbe bodomo imu odu bugbe oroka imu odu bu imu oroka egbe bu odu alima obilege

فقرؤوا ما تيسر من القرآن تدال ميغبا او كا القرآن يكي لولا اومي ميغبا اي iwọn ní kàkiri ẹgbà ẹgbà ọbù tẹ́gẹ̀ ní ọmọ ẹkọ́ ní odú mẹ́tọ̀ karatu ihọ̀ odú mẹ́ abẹ́akí mẹ́tọ̀ odú odume ma tẹ̀yẹ́ sára alima an minkum

fati ala olugongo e ango to tutu ngene duke ma monin meza abu abu hanifa rewo imre meza abu imam malik maino tutu ni te kone gibi fatia e mai fatia gban o e dijon ama e meza abu ye abu hanifa maini hi e fatia nge gbale abeke manya ka bi fatia ina da ko kecho wewe e chane kuli ya oho abeke chane kulu ala wewe bi fatia tan meza abu abu hanifa ni o e shinyo mazhabi ma to da ma ni o pe no le le ma ka kini fakra u ma ta yasra min alquran ka ti ke lo la nwe wa gba yi so ne ki e ma lo la ngale ni ke ya sura mu ne o hele ti yi ka ko ho e ka ko no to ri ti e o ka e o yo le ni no le ni ku o ni ne du la yi ma le mi oji ile o le ẹwọ ma nẹ́dọ̀lá wọn lẹ́dà ṣọ́ọ́kà àdìsẹ̀fẹ́ yolóde fi muslim àdìsẹ̀fẹ́ yolóde fi buhari àdìsíwá lálù ubaris bin samit àdìsíwá lálù abu hurairah radiyallahu ta'ala anhu annabi sallallahu alaihi wasallam ainihi la salata liman lam yaqra bi kitab ne duki ma bi fatiha ni no tun kai an wada bi tay qur'ani gan to da nabi on acha bi qur'ani waye fatiha ma domoni ọ̀lẹ́lẹ̀ ìkòjì láti jí salat mẹ́lẹ́bí ọkùnrin àbí omi kùrán ẹnẹ́kì máa gbé fásíà ní ọ̀hún ìpẹ̀kọ́n alima an saya kunu minkum marda allah ṣe maka ginihi amene ọ̀gá déhù mẹ́tílà wà á karúnà yadurubuna fil ardu abẹ́bọ̀ àdọ́mọ́ amálùlẹ̀ ó já nẹ̀ máa ṣe ọ̀nà ọ̀lẹ̀ máa dẹ̀ ohun ọ̀ṣí ohun máa ṣe abájọ ilẹ̀ yabtaguna ọ̀nà ọ̀lẹ̀ gẹ́gẹ́ kùmàdẹ́ máa tẹ́ni min fadùlá ìkú àtùlẹ̀ ọjọ́ àdìsí màjá tẹ́nà lẹ́yìn وآخرون أبابا يا دومو يقاتلون في سبيل الله ogun amaja to da dina ojo to da gbo ya ba ne gide ki ado amu ni fokoro o ma se sara mi o katuru ke ki lo la ki a ngo ni ngo shi o mane tabali ere ma gugu ogun ma muka du gugu ogun ma mele do o azuri me ana shi yi aja kani subhanallahi eno ena shi ko eno ena shi ìgbàdà ló ẹ̀rẹ̀ máa ṣe gbogbo màjá wá ló ìṣẹ̀bú máa yọ ọjọ́ àti mún òwúgbòrò alẹ́ yóò kí a sì tẹ́mi tànù mọ́ iṣu lè ṣe ara ní ẹ̀ àdùmágbàdà tàbálẹ̀ ẹ̀lẹ́kọ́ at least abdókìdẹ́ ọgá àmà ẹ̀tẹ̀ sáà lónà àmì wọ̀náàzì àti àmì wọ́n sẹ̀máyé dátìlì àmì wọ́n sọ̀rọ̀ ayé láti ìbúrú jù lẹ́yìn àwọn ṣàkà àwọn ọgbọ́n gba ẹ̀wọ́n kúrò gba àwọn ẹ̀bọ̀ kọ́tàrùn tọ̀tọ̀ dáhàlà aláwọ̀ tàbárakà ọ̀tà ara ẹni ẹ̀wọ̀n dúkọ yángẹ́lì ṣẹ̀wọ̀n tí mìtánù mọ́ ẹ̀wọ̀n kì má dẹ tíkì tàbálẹ̀ ìyà gbẹ́gbọ́rọ̀ tàbálẹ̀ ẹ̀wọ̀n kọjọ́ ṣàmìjú rẹ̀ wà kí mú sọlá mẹ́ẹ̀dọ́mọ́ ọkùnmẹ́ṣe kudala nabi sallallahu alaihi wasallam yani menacho o witiri menacho wudu ene du men lam yutir ene du ke macho wudu ni walaysa minna ene ala ede ma autiru ya ahla alquran kudala me ma alquran ngumei wudu ti ali titano wo menajo lukwane kuma ine ba mena menacho wudu ni hu wa aqimu salata wa atu zakat mecho medi zakat wa aqridu allaha qardan hasana

tọ̀bẹ̀ kọjọ́ mẹ̀dún márùn nídàtàkì ni onúgbùnùgbọ́ ọjọ́ ohun mẹ́dáwìn ẹnẹ́ka mọ́kọ́dù ìmúdájí masalasi ohun ìyàkówọ́ ọkà wà ádìgáàdì mú yẹ́ sẹ́lẹ́ka dẹ́yìn ìyàlù sẹ́lẹ́ka ìjìdá tánẹ̀yìn ohun ẹ̀nà múnẹ́ka ìyàmí sẹ́lẹ́ka ìdùkwánẹ̀ yẹ́ kí ìwẹ́ mẹ́rin dàbí atọ́mọ́hùn mẹ́lẹ́mọ́ dàbí atánẹ̀ ní ìmú ìká ní sẹ́lẹ́ka anabi yɛ ni yɛnɛ waa tɔmɔ tunu yɛ nɛnɛ kun ŋɛɛ ni bɛɛ la taa gɛlɛya tɔmɔ ŋa kisɛ dɛ k'a ye o ŋɛɛ ci tɛ dɛ a ma da nɛnɛ kun ŋa ŋa yu gɛlɛ kɛ dun tiɲɛ dɛ nɛ dun anabi yɛ tɔ e bɔlen yɛ ne wa bɔlen yɛ ne gɛlɛ o yɔli ka ma la da sɛrɛ kɛ dun wɛ e ne y'i jɛ maa dɔ la dɛ e y'a cɛ ne la yɛ maa dɔ la dɛ tun k'i ma jà kɛ da tunu o ni k'i jɛ nɛgɛ do tɛ nɛ do k'i do sɛdɛ k'ale yɛ do dɔn ma.

meet na adbata ụgbọ ojọ ala aala hicha dulea ya wụchalioyi jọị m adụba nwa joị alụoi iagịna bagị baọbọ ime oe ka agbọghị ọjọgị madụ bara ka ntọ mbụaa gụ jọkị mdụa nwa أمبابا أميوا أمبايا كما تشاكوا ما دوبا تبوجو أجو كسمو غفارا اللهم ارحمنا بالقرآن واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته وأنا عليه